ọmọ tó bá wá lè dá gbogbo eléyìí ṣe ń kọ́ ibo ni ó wà ẹ̀sìn wa sọ pé tí ọmọ bá ti lè dá gbogbo nǹkan wọ̀nyí ṣe á wà á ní á pè bàbá ẹ̀ jókòó á pè yẹ́ ẹ̀ jókòó á wà á bí léèrè pé ibo ló fẹ́ máa gbé sẹ́ǹdẹ̀ báwọn ọmọ tí ò tí lè dá yẹn ṣe. Si kò lè dá bọ́jú kò lè dá fọṣọ kò lè dá táǹbà kò lè dáná dá kò lè dá fami ok tí bá ń lọ skul wọn á máa mú lọ ni wọn máa fà lọ ni wọn ní kó wà lọ́dọ̀ ọ̀yà rẹ̀ ní ìdàkejì ọmọ tó lè dá yẹn ṣe níbo lòun ó mọ gbé wọn láàpẹ bàbá rẹ̀ àti ìyá rẹ̀ jókòó ta ló fẹ́ máa gbọ́dọ̀ rẹ̀ náà méjèèjì sẹ́ǹdì báwọn ọmọ tí ò tí tójú bọ́ tí ìkọ̀sílẹ̀ ọ̀bá ti ṣẹlẹ̀ nítorí ẹ̀sìn àti ìwà bí kò ṣe pé nítorí area of interest wọ́n ní kó wà lọ́dọ̀ ìyá rẹ̀ nídàkejì ọmọ tó ti lè ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyẹn wọ́n láàbí léèrè bàbá rẹ nì ìyá rẹ nì ibo wà ìyẹn jẹ́ iní. ẹlẹ́ẹ̀kejì òun ni wípé ọmọ tá a sọ pé kó wà lọ́dọ̀ ìyá rẹ̀ àlàfo kan ń bẹ tá a gbọ́dọ̀ yanjú fásírà kan wà ìgbà kan wà tó lè ṣúyọ láàrin ìgbà tọmọ yìí ò lè dá nǹkan kan ṣe àti ìgbà tó lè dá nǹkan ṣe fátírà yẹn ni táìmù yẹn ni fátírà táìmù yẹn ni ìgbà tí ìyá ẹ̀ bá rì má rì ìgbà tí ìyá rẹ̀ tó bá rì má rì ẹ̀sìn sọ pé kódà tọ́mọ yẹn ò bá tí ì lè dá nǹkan kan ṣe kò lè dáwẹ̀ kò lè dákọṣọ kò lè gbogbo nǹkan tá a kà lẹ́ẹ̀kan yẹn kò lè dá ṣe ok ṣùgbọ́n ìyá ẹ̀ ti ṣe kí ni ó ti lọ lọ́kọ míì at the point tí yẹ ẹ fẹ́ lọ́kọ míì ọmọ yẹn ó kú lọ́dọ̀ ìyá rẹ̀ ọmọ yẹn á kú ní ọ̀dọ̀ ìyá rẹ̀ kí ló fà nítorí kí ìyá ẹni tí ó fẹ́ torí pé ọlọ́mọ àwọn tó dáa ọkùnrin kan ò ní fẹ́ fẹ́ obìnrin kan kóbìnrin tí wàá mú ọmọ léńje léńje lọ́wọ́ obìnrin tó bá ní ọmọ léńje léńje lọ́wọ́ tó sì fẹ́ rì má rì wọ́n ní kó dá a padà sí ọ̀dọ̀ ẹni tó kàn. tẹ̀síárì nìsín wípé ọmọ tí ò tí ì tójú bọ́ wọ́n ní kó wà lọ́dọ̀ ìyá rẹ̀ èyí tó ti tójú bọ́ wọ́n ní kó ṣẹ̀ṣà láàrin bàbá àti ìyá ok so láàrin méjèèjì kèé tójú bọ́ ìyá fẹ́ lọ́kọ mìíràn ọmọ yóò kú lọ́dọ̀ ìyá rẹ̀ kọ́sọ́dọ̀ ẹlòmíì tọrọ kan tá a padà sọ. ní abala abitọ́mọ́ ó mọ̀ ọ́ gbé. ohun tọrọ ọmọ nìyẹn o tí kọ̀sílẹ̀ ọba ti jẹ́ lórí ẹ̀sùn ẹ̀sìn lórí ẹ̀sùn ìwà tọkàn jẹ́ lórí ẹ̀sùn area of interest wọ́n ní kọ́mọ tí ò ti tòjú bọ́ kó wà lọ́dọ̀ ọ̀ya rẹ̀ tọ́ba ti tójú bọ́ kó sẹ̀sà láàrin bàbá àtìyá ibi tí ọba máa gbé ń bẹ̀ tí ọba ti tójú bọ́ tíyẹ̀ fi fẹ́ rì má rí i. wọ́n ní kọ kí ìyá yẹn kó lọ áńdó fọmọ yẹn fún ẹni tó kàn. aspect kejì lórí ọ̀rọ̀ ọmọ yìí ó ní pé owó náà owó náà torí pé nígbà tẹ́sìn ní ọmọ tí ò ti tòjú bọ́ mọ gbọ́dọ̀ yá rẹ̀ ṣètumọ̀ ẹ̀ ni pé ìyá ẹ̀ ọmọ bọ́ ọ. ṣètùmọ̀ ẹ̀ ni pé ìyá ẹ̀ ni ó mọ ara sọ fún un ṣètùmọ̀ ẹ̀ ni pé ìyá ẹ̀ ni ó mọ ara nílé ìwé no rárá o bàbá ọmọ òun ni ó mọ gbé bùkátà tó wó lórí ọmọ yẹn ah ẹ̀yin Yorùbá nǹkan kì í sáàrin yìí o nǹkan kì sáàrin yìí o ọ̀pọ̀lọpọ̀ Yorùbá tán bá ti kọ̀yàwó ọmọ tí bá ń bẹ lọ́dọ̀ ìyàwó wọn èé gbọ́ bùkátà rẹ̀ mọ́ o àdánwò ni o ṣé ọ̀yà wọn ọkọ àwọn náà ni pé wọn èso ọmọ rẹ ọ pé wọn èso ọmọ rẹ tí wọn mọ jẹ ṣé bàbá ìyá wọn ni ọmọ wa wá ṣó bàbá ìyá wọn ni wọn ń jẹ ẹ sì bẹ̀rù ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ ẹ lọ́mọ ń ta ẹ bẹ̀rù ọlọ́run ẹ má jẹ́ kọ́lọ́run ó gba yín mú un àwọn ọmọ tí ń bẹ lọ́dọ̀ àwọn single mothers mélòó nínú àwọn bàbá wọn bàbá àwọn ọmọ yìí ló ń gbé bùkátà lórí àwọn ọmọ yẹn mélòó. ìyàwó àmọ́ jálàmbá yọmọ jálàmbá ọlọ́mọ kan ọlọ́mọ méjì ọlọ́mọ mẹ́ta ọlọ́mọ mẹ́rin ọlọ́mọ márùn-ún ọlọ́mọ mẹ́fà oníméje wà onímẹ́jọ wà bàbá àlọ́fẹ́yàwó mi owó oúnjẹ kò ní fi ránṣẹ́ owó aṣọ kò ní fi ránṣẹ́ owó ilé ẹ̀kọ́ kò ní fi ránṣẹ́ tó bá sì tọ́jọ́ iwájú táwọn ẹ̀ bá yáre ojú ò ní tì láti sọ pé wọ́n ló bí wọn nídàkejì táàmù yìí tọrọ wọn bá wá dàrú nípasẹ̀ pé wọ́n tó jẹ́ bàbá ò mọ gbé bùkátà wọn sósì lè fi àwọn èèyàn gàn pé àwọn ọmọ rẹ ni níwọ̀n àgbà tó bá ti já sí pé ìyá wọn ló kọ̀ òònù àwọn ọmọ rẹ tí sì sọ pé káwọn ọmọ ẹ̀ máa gbé lọ́dọ̀ ìyá wọn pẹ̀lú àlàyé tá a ti mú wá lẹ́ẹ̀kan yẹn o gbọ́dọ̀ máa sẹ́ndì owó sí wọn ní o oúnjẹ àárọ̀ wọn oúnjẹ ọ̀sán wọn oúnjẹ alẹ́ wọn aṣọ wọn anything anything tí ó lè fowó rà bàbá ni ó máa gbé bùkátà yẹn ẹ̀yin ọkùnrin ó gbé bùkátà yẹn as if they are with you yóò sì máa gbọ́ bùkátà yẹn náà bí ìgbà tí wọ́n ń bẹ pẹ̀lú ẹ̀ náà ni. ní abala owó. kò kan ìyá ọmọ bàbá ọmọ ní ọmọ gbé bùkátà rẹ̀ ní abala ibi tọ́mọ gbé ọkàn ìyá ọmọ níwọ̀n àgbà tá a bá ti kọ̀yà wọn nítorí ọ̀rọ̀ ẹ̀sìn nítorí ọ̀rọ̀ ìwà. now tí ok mo ti sọ gbogbo báyìí. ọmọ tí ò ti tójú bọ́ ọ̀dọ̀ yẹ́ ẹ̀ ni ó wà bàbá ó sì máa fowó ránṣẹ́ èyí tó tójú bọ́ wọ́n ní kó mú nínú bàbá àtìyá pé bo ló fẹ́ wà òkè tóbi bá fẹ́ rì má wọn fẹ́ kó kó ọmọ ọlọ́mọ lọ sọ́dọ̀ bàbá ń bàbá wọn fẹ́ kó dá padà sọ́dọ̀ ẹni tó kàn òkè. Okay? ọ̀dọ̀ ẹni tó kàn lọ́rọ̀ kàn báyìí ta ló kàn ká sọ pé ìyá fẹ́ rì má rì ta ló kàn. ìsìláàmù wòye wípé lódiwọ̀n àgbà tí ọmọ yìí ò tí ì tójú bọ́ gbogbo iṣẹ́ tọmọ yìí ò lè ṣe iṣẹ́ obìnrin ni bẹ́ẹ̀ ni àdìbẹ́kọ̀ títà ń bà fọmọ iṣẹ́ obìnrin ni fífọṣọ ọmọ iṣẹ́ obìnrin ni wíwí ọmọ iṣẹ́ obìnrin ni bíbá ọmọ fọ ẹnu nù iṣẹ́ obìnrin ni fífọ aṣọ ọmọ iṣẹ́ obìnrin ni all those work all those works iṣẹ́ obìnrin ni. nígbà tó bá wá di wípé obìnrin ó fẹ́ rì má rì tẹ́sí sọ pé kọ́mọ ó kúrò lọ́dọ̀ rẹ̀ ibo ni ó wà bọ́ sí. níwọ̀n àgbà tó ga sí pé iṣẹ́ tí ń bẹ lára ọmọ yìí iṣẹ́ obìnrin ni tí ìyá yìí tó bá níyà tí ìyá yẹn sì qualified kí ni qualifications wọn ẹni tí ó gbọ́ ọmọ yẹn wò ẹ̀sìn rẹ̀ yóò jẹ́ ìsìláàmù tó yanjú ìwà ọwọ́ rẹ̀ yóò jẹ́ ìwà ọmọlúwàbí bákan náà ó ní kúdírọ̀ ó ní kúdírọ̀ ó ní ability ó ní agility láti lè máa mógútọ́mọ láti lè máa mógútọ́mọ ìkẹrin ọgbà ọgbà láti mójútó kọ̀ǹdíṣà mẹ́rin nìyẹn o ó lẹ́sìn ó níwà eégún sì ń bẹ bákan náà ó wá gbà pé òun ọmọ tọ́jú àwọn ọmọ òun. Ah! mo rí ọmọ kan ládùúgbò ní ọjọ́ kan ọmọ yẹn Allahu Akbar ó dọ̀tí ó dọ̀tí yàtọ̀ ó dọ̀tí yàtọ̀ débi pé mo pè é wá ń bí ọmọ yìí ó sì dọ̀tí báyìí ẹnu ẹ ti di kẹta aṣọ ẹ aṣọ ọrẹ ló dàbí aṣọ tíyẹn lọ mú nínú àkìtàn níbo nìyá rẹ wà. oníyàwó ń bẹ lẹ́kọ̀ọ́ níbo ló ń gbé ọlọ́dọ̀ ìyá ìyá àwọn lọ pè ìyá ìyá rẹ̀ wá this is àsìkò tó yẹ kọ́mọ́ wà léèwé ìwọ ń rìn káàkiri àdúgbò lọ pè ìyá ìyá rẹ̀ wá nígbà tí ó pè ìyá ìyá dé ọmọ bíi mẹjọ ló tẹ̀lé ìyá wa ládùúgbò náà ni o ọmọ bíi mẹjọ. bóun ló ṣe jẹ́ ìyá ẹ̀yin mo ní kọ́ mo pè wá àwọn ọmọ ogun tó tẹ̀lé yìí nǹkan ó ní àwọn ọmọ ọmọ mi ni wọ́n àwọn ọmọ ọmọ yín àwọn tó bí wọn wọn ò sí láyé ni wọ́n ń bẹ láyé níbo wọ́n wà wọ́n ń bẹ lẹ́kọ̀ọ́ ìyá lódodo ni pé ìyá àyà ó lè gbọ́mọ wò ṣùgbọ́n bí mo ṣe ń wò yìí ẹ̀yin gan ẹ ti súnmọ́ ẹni tẹ́ máa wẹ̀ fún ẹ̀yin gan ti ń dàgbà wọ pé kẹ́ máa wẹ̀ fún yín ẹ ti ń dàgbà wọ pé kẹ́ máa bá yín dáná oúnjẹ ẹ ti dàgbà wọ kẹ́ máa bá yín fọṣọ ẹ wò gbogbo ọmọ mẹ́jẹ̀ẹ̀jọ yìí ẹ wò bí wọ́n ṣe rí wọ́n wá dàbí ọmọ ilé ṣé sì ọmọ rèé. ayé àwọn etí ń bàjẹ́ lọ rèé èyí iléèwé wọn ò lọ wọn kàn wọn rìn káàkiri àdúgbò irú nǹkan yẹn kò gbọdọ̀ ṣẹlẹ̀ lẹ́sìn fi ka mẹ́jẹ̀mú mẹ́rin ok in this case ìyá àyà sóní islam sójọmọlúwàbí ìyá máa jẹ́ mùsùlùmí gbà míì tí ó jòlè tí ó jọ dọkọ tí ó jọ so àti wo abala ìwà ìkẹta so ní kúdírọ̀ so ni sìtọ́ à ẹni tó ti dàgbà lágbà tó ga sí pòun gẹ́gẹ́ fún ara rẹ̀ ó yẹ kí wọ́n gọmọ ọ̀dọ̀ fún ni kọ́mọ ràn lọ́wọ́ kìí ṣerú ẹni lẹ́ẹ̀tù lọ́dọ́mọjọ sí ọ̀dọ̀ rẹ̀ ìkẹrin ìyẹn lè ní Islam kó níwà kó sì ní ability àmọ́ kó lóun ò ní tírẹ́sì láti gba ọmọ ọmọ sọ́dọ̀ ẹ lè lábọ̀ lọ́rùn kì í sojú lówó ọmọ rẹ̀ ọmọ ọmọ rẹ̀ ni ìwọ tó ọjọ́ ọmọ rẹ̀ ó ti wù ọ́ ẹ̀fẹ̀ kíyà yóò sinmi mọ́ ni ṣé bí ó ṣe sinmi ni kíyà yín wò yín tán kó tó wàá máa wo ọmọ ọmọ yín ìgbà wo ló fẹ́ jọrọ ọmọ ìgbàgbọ́ ló fẹ́ nísinmi díàfọ̀ ẹ̀sìn kọ̀ọ̀ka ìyá àyà mọ́ ni ó gbé mọ́jẹ̀mú kalẹ̀ mọ́jẹ̀mú mẹ́rẹ̀ẹ̀rin yẹn a gbọ́dọ̀ wù dáadáa tọba ti a di pé ìyá àyà gan-an fúndì kan nínú àwọn qualifications mẹ́rẹ̀ẹ̀rin yẹn tí ó ti fulfill rẹ̀ a wà wò ó ẹlòmíì nínú ẹbí obìnrin yìí torí pé lásìkò yẹn àwọn ọmọ yẹn ọ̀rọ̀ wọn jẹ mọ́ obìnrin tí ó lè mọ muguto wọn tá a bá ti wá rí nínú ẹbí ìyá wọn bẹ́ẹ̀ lórí ìyá àyà bí ẹ̀gbọ́n rẹ̀ bí àbúrò rẹ̀ bí ẹ̀gbọ́n ìyá ìyá bí àbúrò ìyá ìyá tá a bá ti wá rí nígun ìyá tóbìnrin sì fẹ́ lọ ní ọkọ mìíràn á wà bọ́ sí igun bàbá igun bàbá kì í ṣe ìyàwó bàbá wọn o lẹ́ẹ̀kọ́mọlé lọ́wọ́ o ìyá bàbá wọn ẹ̀gbọ́n ìyá bàbá wọn àbúrò ya bàbá wọn ẹ̀gbọ́n bàbá wọn lóbìnrin tàbí àbúrò bàbá wọn lóbìnrin tàbí bàbá wọn ti bí ọmọbìnrin tó dàgbà gbogbo àwọn tá a kà lẹ̀ nígun bàbá ló wà májẹ̀mú mẹ́rin yẹn náà á tún tẹ̀lé ìsìláàmù ìwà ìníkàpá ìfinúfídọ̀ tá a bá tún wá rí àrí nígun ìyá àrí bàbá ok. wọ́n wàá wá ìmáàmù ìmáàmù onímímọ̀ táwọn èèyàn máa ń dá ọmọ sí ọ̀dọ̀ rẹ̀ wọ́n wà tẹ́ ń bá wà láwàárí alihamdulilayi tẹ́ǹbà wo aláwárí tóbi máa wà nǹkan oṣù alihamdulilayi mọ́kọ́ ma wá sọ́dọ̀ tèmi. mo ti ṣe rí ń dọ̀hún mi ò ráàyè ẹ̀ ní ìsìn sọ̀rọ̀ èmi náà ti ń dàgbà díẹ̀ díẹ̀ èmi gan mú gútó ọ̀rọ̀ ara mi ni ó ti ṣùgbọ́n o lè rí àwọn míì tí wọ́n sì tí wọ́n sì tí wọ́n sì strong tí wọ́n lé egun tí wọ́n lé egun dáadáa tí wọ́n lè máa ṣe káì káì jókòó mẹ́rin jókòó mẹ́rin wọ́n lè wà. tẹ́ ẹ̀ bá wá rí tẹ́ ẹ bá rí alihamdulilayi kò sí problem tẹ́ ẹ bá wá rí a wàá wo ìjà ní bọ́dì kan tó jẹ́ social welfare fáwọn ọmọ tó jẹ́ ti ti Islam tí kìí ṣe ti àwọn kèfèrí. o ò lè múrú ọmọ bẹ́ẹ̀ láwùjọ tiwa lọ sí social welfare àtijọba o ẹ̀sìn rẹ̀ ó dàrú o bọ́dì yẹn gbọ́dọ̀ jẹ́ bọ́dì ti mùsùlùmí irú ẹ̀ làwọn form one ń ṣe irú ẹ̀ làwọn form one ń ṣe tí wọ́n ń gba ọmọ wò. so tàbá ti ríru form one tó lè tẹ́kẹ́ ọmọ yẹn alihamdulilayi táàbà tún wá rí ẹ wo bẹ́sẹ̀ ṣe ń tò ó nítorí pé ìyá ọmọ ń lọ ilé ọkọ wọ́n ní kó transfer ọmọ yẹn sọ́dọ̀ ẹbí rẹ̀ pẹ̀lú májẹ̀mú tí ó bá sínú ẹbí rẹ̀ ẹbí bàbá ọmọ pẹ̀lú májẹ̀mú tí ó sí àfà stroke group àfà stroke group tí ó bá tún wá sí yẹn tí ó bá wá sí yẹn òkè ẹ̀sìn wa ní àwọn àfọwà wọn wà jókòó wọ́n wàá pe ọkọ ìyá rẹ̀ jókòó ọkọ ìyá rẹ̀ wọ́n á pè jókòó wọ́n á fi ọ̀rọ̀ ọlọ́mbọ jẹ́ kọ́ ọmọ yòóma ogbé lọ́dọ̀ rẹ̀ for the meantime irú ọmọ bẹ́ẹ̀ lẹ́sìn pè ní wàrọ̀bá ibùkún aláàtì ìkún àwọn step daughters yín tí ń nínú ilé yín. tí wọ́n jẹ́ àwọn ọmọ ìyàwó yín ọlọ́run kà wọ́n sọ jẹ́ ká mọ̀ wípé ọkọ ìyá rẹ̀ a lè pàrọwà fún kó jẹ́ kọ́mọ yìí kó wà ní ọ̀dọ̀ rẹ̀ for the meantime. tọkọ ìyàbá wa yarí pé kò sí ń kò sáàyè nígbà náà láàtọ̀ wá dọ́ ọmọ yín padà sí ọ̀dọ̀ bàbá bàbá tó gangan bàbá yìí ni the last person on the last person kí ló fà tó fi jẹ́ the last person ìdí ni wípé ìsìláàmù fẹ́ sọ ọmọ yìí níbi kí ìyàwó bàbá rẹ̀ kó máa bá a ṣorogún kò bá yẹ̀ lé o kò bá yẹ̀ ń lé. Islam wá fẹ́ dáàbò bo ọmọ yìí wípé tá a bá sáré lọ sọ́dọ̀ bàbá rẹ̀ ìyàwó bàbá rẹ̀ kọ̀kọ̀ láti tẹ̀ ní áyọ̀nù lórí kọ̀kọ̀ láti tẹ̀ ní áyọ̀nù lẹ́yìn yóò sì mọ ọlọ́run ọmọ ni so bàbá ẹ̀ ló last nítorí ìyàwó bàbá ni o àti wípé ọkùnrin ò lè máa tá ń bà kò lè máa fọṣọ tẹ́ bá wá lọ gbé ọmọ tó ga sí wípé ìyàwó bàbá ní ọmọ táǹbà fún un tọ́mọ bá ti su ní àárọ̀ tó tún su ní ọ̀sán ní ọmọ ní ó ń gbé ìyà ní ọ ni ó ń gbé òṣì ní ọ ni àti ẹni kó yàgbẹ́ lẹ́ẹ̀kan jókòó bẹ́ẹ̀ nígbà bá ṣe tán tí n bá ráàyè tiẹ̀ nígbà bọ́ ọ ntí ìyàwó bàbá rẹ̀ ọmọ ṣe nìyẹn ó kéré nínú wọn ó kéré tí ò ní ṣe bẹ́ẹ̀ lẹ́sìn fífi bàbá sí the last person. ẹ wá o gbogbo ìrìn àjò yẹn tá a rin un ah, kádàrà ọmọ yìí ò ní le tó bá wùn á ti rí ibi tá a fi há àbí kádàrà àti ó tó bá ní á <laughs> ti rí ibi tá a fi há ah, ṣe sùúrù ọkùnrin yìí sì parí pèmí láfítà tẹ́ẹ̀nì. sẹ́ẹ̀rí kọ́rọ̀ yìí lágbára púpọ̀ so ẹ má tún wá ní ìbéèrè míì ẹ jẹ́ kí n dá dúró bá wọn ẹ jẹ́ kí n kádà dúró bá wọn lálẹ́ yìí sọ̀tọ́ bá di lọ́la ẹ má tún wá ní ìbéèrè míì lórí ta ni ó gbọ́ ọmọ wò lẹ́yìn ìkọ̀sílẹ̀ wọn tó bá tún wá rú wa lójú lórí rẹ̀ ẹ jẹ́ kí n gbọ́ kẹ́ sẹ́ǹdì ẹ̀ sí whatsapp mi kó o sì kọ ọ̀rọ̀ ìfẹ́ sí bẹ̀rẹ̀ tàbí parí rẹ̀ kí n lè mọ̀ pé ọ̀rọ̀ tó ń béèrè ó jẹ mọ́ ọ̀rọ̀ ìfẹ́ Allah fi wá ṣe kòǹgẹ́ rẹ o subhanaka Allahumma wa bihamdika ashhadu wa la ilaha anta astaghfiruka wa atubu ilayk.